ní gbogbo ìgbà náwọn àkókò kan gbà míì a gbọ́dọ̀ máa kẹ́kọ̀ọ́ látara afẹ́fẹ́ tó ń fẹ́ wípé afẹ́fẹ́ tó ń fẹ́ ìjì tó ń dà yìí tó fẹ́ gírígírígírígírí tó gba gbogbo èso tó wà lórí igi ọsàn òun ló fẹ́ gírígírí tí ọ̀pẹ ṣe kí ni tó dáàbò bo àwọn èso tiẹ̀ ara ẹ̀kọ́ kan ni. ẹ mo rí fídíò kan tí ọmọ yìí ṣe Yàyà Gàmbàrí ó bú mi gan o Yàyà Gàmbàrí ó bàjẹ́ o Yàyà ah, ó mà ṣe o Yàyà Gàmbàrí jẹ́ kí n rán ẹ létí ṣé rántí ìgbà tí mo kọ́ jáde fún ẹ ní four years ago tí mo kìlọ̀ fún ẹ tó tó padà bú mi tó pè mí lélẹ́yìn yọ mo ní mo fún ẹ ní ọjọ́ mélòó láàrin ọjọ́ yẹn sórí ògo tó rò pé òun lò sórí gbogbo yẹn ṣe wálẹ̀ báyìí èṣe ṣáré bàjẹ́ tó dẹ̀ mọ́ pé nǹkan tí mo pè é sákèsí fún lọ́jọ́ yẹn lọ́hùn ni wípé. ẹ máa gbọ́ lọ́dọ̀ ọ̀rọ̀ ságà ni o. ìyàwó ọ̀kan lọ́mọ wípé kò bímọ wípé wọ́n ṣe kíní kan fún ìyẹn ló ta mẹ́rẹ́ra gbọ́njọ́ bá yàyà gàǹbàrí ẹ̀hún yóò gbọ́dọ̀ náà bá tiẹ̀ ń búyàn tó ń búlé èèyàn àwọn búlì yẹn ò dá láti máa búyàn pé èèyàn ò bímọ àbí èèyàn ò lọ́mọ àbí kíní kan kíní kan ẹni tí ò bímọ náà kò òun kó bá bímọ. òun ló fà á tí ìyá àti bàbá ẹ fi bí ìwọ ọmọ àbí ìpàbẹ ọmọ àdánù ọmọ èpè yìí wọ ọmọ yàyà gàǹbàrí ẹ̀yin sọ́yọ̀sọ àbíkílẹ̀ tí pè save your soul ẹ̀yin ẹ̀ ló wà ń gbà yẹn tó máa ń bú tó máa ń bú ọ̀kan lọ́mọ tó máa pọ̀ bú ọ̀kan lọ́mọ tó fi ìyàwó ọ̀kan lọ́mọ bú ló bú ebi kò bímọ ló rẹ́ kémi jáde fún ẹ ṣọlá pípẹ́ àárín ọjọ́ mẹ́ta tí méje tí mo ní mo fún ẹ ṣé mo kọ́ tó ṣẹlẹ̀ sẹ́ mìnìmìnì tó máa pé kó tọ́nu tí wọ́n gbé ẹ lọ tó máa pé kí ló kọ yìí ọ̀kan lọ́mọ yìí ló protect yẹ lọ sí kútọ́nu yẹn tó dúdú ipò fi ṣiṣẹ́ fọkànlọ́mọ lónìí ṣùgbọ́n gbọ́ mi dáadáa ọ̀kọ́lọ́mọ náà àti mọ̀rú ọmọ tó jẹ́ ṣé ìwọ tó mọ dúró èébú tó bu ni òun náà tó wá ń lù ẹ́ o mọ̀ pé ìgbé ayé ẹ ó ti di PSP dustbin tó mọ̀ pé èébú tó bú ìyàwó ọ̀kọ́lọ́mọ lọ́jọ́ yẹn lọ́hùn ló tún tún padà bú mi lórí fídíò yìí ó sọ pé mi ò bímọ ah, má ṣe o ó lé mi ò níyàwó ó lé mi ò ṣègbà mi ò ṣàwó lẹ́nu ẹ ọmọ kékeré tó ń tóun bá dàgbà orí ẹyẹlé lòun máa jẹ ni orí ẹyẹlé yẹn ò ní jẹ́ kọ́mọ yẹn ó dàgbà yẹyẹ Gàmbàrí má máa rò wípé kókò máa ṣẹnu ṣàkàṣàkàṣàkà sí gbogbo èèyàn lórí social media pé gbogbo èèyàn ló máa ń jẹ lọ kò ń ṣe gbogbo èèyàn lèèyàn máa búlì tó máa jẹ lọ wọn náà wòrán nísìn lẹ́nu ẹ̀ sí mi ṣé mo wà nú ẹgbẹ́ ẹni ó dẹ̀ ní ìyàwó ní bàbá àwọn náà ń gbàdúrà pé kó má àwọn ò fẹ́ fojú sunkún ẹ ó dẹ̀ ń wùwà tó máa fi fojú sunkún ẹ ìjà ó tọ́ sí ẹnu ọmọ kó máa ní màámi ẹ pàdé yín mọ́ ṣàkẹyìn sí ìyá ọmọ máa ń pọmọ lẹ́rìn ni akẹyìn sí ìyá ọmọ gbọ́dọ̀ máa pọmọ lẹ́rìn tó bá kí n ṣọmọ àlè ìwọ yàyà gàǹbàrí. lórí ọ̀rọ̀ Muyideen ni o. o kò fẹ́ jẹ́ kí o fẹ́ jẹ́ kí o fẹ́ fi o fẹ́ jẹ́ kí n fi tiẹ̀ nísìnyí kí n fi na àwọn àfa kan àwọn àfa iná kan báyìí because tó bá jẹ́ ọmọ àlùbáríkà ni ìwà àlùbáríkà ló jẹ́ kó máa wù. Yẹ̀yẹ́ Gàmbàrí. ẹ ṣó tọ́ sí ẹ yíbo táwọn bá tiẹ̀ ń bóyàn tó fẹ́ bólí èèyàn tó jẹ́ kó máa bólí èèyàn pẹ̀lú irú àwọn èèbú bẹ́ẹ̀ yẹn ọmọ kékeré dẹ̀ ni ẹ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé ẹ ni ìbára ọ̀nà wà yìí ó ní fọwọ́ fa gbòǹgbò tó máa wó pa ẹ́ báwo ni o ṣe fẹ́ rìnrìn àjò nígbà ọ̀sán débi kó fẹ́ dọjọ́ alẹ́ Yàyà Gàmbàrí wọ́n ti gbé wa lọ sí onírúurú títí ọlọ́run tó bá ń bú àwọn ìbú kan wà tí wọn kì í fi ń búlì. mo sọ fún yín pé màá gbé yín débẹ̀ lálẹ́. kò sí tó máa ṣe àti níbi ló máa bá mi àwọn méjèèjì ní ohun tó gbé dání ni ó má forí ẹ ké pè mo fẹ́ dẹ́ lóhùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n dídá lóhùn tí mo dẹ́ lóhùn níwọ̀n báyìí ó fi jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Muyideen ní báyìí ẹ rí pé nínú fídíò tí ọmọ yẹn ṣe yẹn tó fi analyze tó gún mi yẹn ó ní pé torí pé mo ní pé ìyàwó ìyàwó Muyideen ó yẹ kó tẹ̀lé Muyideen ni bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ètò kristẹni lóòótọ́ tí Muyideen tí Àgbàlá Gabriel ríire láti inú àbàṣà tí gbogbo ẹ̀yin àfa yìí ti rí o torí kò ṣàì sí ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin àfa tẹ̀ pariwo yìí tí ẹ̀ kiri Muyideen ní ojú ọ̀nà tí Àgbàlá Gabriel ti rí yẹn kò ṣe torí gbogbo bẹ̀yẹn náà mú gbogbo bẹ̀yẹn gbogbo ọ̀dọ̀ àwọn mùsùlùmí ni kò ṣe àìsí ẹ̀yin mùsùlùmí ẹ̀yin àfáàjà ìpariwo yìí kò ṣe àìsí ọ̀kan nínú yín tí ẹ ò tí ì rí mú ìdí rìn nígbà tó ń ta ṣájà nígbà tí ayé ẹ ò tí ì da nígbà tí ayé ẹ ti bàjẹ́. Mm-hmm. ṣùgbọ́n Àgbàlá Gabriel rí ó mu lọ ohun tó dá ọ̀rọ̀ lẹ̀ tí mo fi sọ̀rọ̀ ń bẹ̀yẹn ni pé ká nípa Àgbàlá Gabriel ó kásì ẹ̀mí burúkú tó wà nínú mú ìdí nìní. kúrò àwọn tí àtòrò àrọ́mù kó tó di pé ó ṣẹ̀ṣẹ̀ máa rò kọ́lé kan bó fẹ́ kọ́lé fún ni ó ṣeé ṣe kí Muyideen wúlò fọlọ́run lẹ́ni ṣé Muyideen wúlò fọlọ́run lẹ́ni báyìí láàrin mùsùlùmí àti kìrìsìtẹ́nì báyìí. Hmm. because Àgbàlá Gabriel rí gẹ́gẹ́ bíi pé òun fẹ́ daṣọ ro ni ṣùgbọ́n kò mọ̀ pé ẹlẹ́dẹ̀ lòun fẹ́ daṣọ ro lára hmm. òun ni mo fi sọ nínú fídíò mi pé bí èèyàn bá fẹ́ ṣàánú wèrè wàá kọ́kọ́ wo wèrè ara ẹ̀ sọ̀nà kó tó bí pò ń kọ́lé fún tó bí pò ń ṣègbéyàwó fún then ìwọ ìyàwó tọ́lọ̀ mi fi jáde ní pé ó ti máa gbé wèrè lẹ́kọ̀ọ́ ẹ ó ti máa gbóru ẹni báyìí ni wọ́n ti fi fúnra yẹn ti jọ ń gbé pẹ̀lú ra yín ó ní ohun tó lúwa ẹ bá ní so pọ̀ kẹ́nìbọ̀dì má ṣe yà wọ́n ó yẹ kó tẹ̀lé ni ṣùgbọ́n nítorí ẹ ò ṣe bó ṣe tọ́ ẹ ò ṣe bó ṣe yẹ òun ló fà á tí ọ̀rọ̀ yìí fi di gbọ́n mi sí omi òtó tó fi ń di yàkútú yàkátá yam pẹpẹ skátàskátà báyìí i'm not in support of anybody but a máa mú fọ́ọ̀tì èèyàn kọ̀ọ̀kan fúnra wọn ni. bẹ́ẹ̀ni àgbà Gabriel ní wípé ó jẹ kó kọ́kọ́ lé ẹ̀mí ìṣúná ayé Gabriel kúrò Muyideen kúrò ó jẹ kó kọ́kọ́ káyé Muyideen ìdákọ̀wé mọ́ kúrò nínú èrí hmm. because ẹ̀mí burúkú tí Àgbàlá Gabriel ò lè kó nínú Muyideen òun ni Muyideen sì ń lòdì ní ìbáyìí ló ti fi ń dá wúkọ̀wúkọ́ lẹ̀ láàrin àwọn ènìyàn báyìí tó fi ń da gbogbo ẹ̀rú báyìí kárí ẹ̀mí burúkú yẹn láti kọ́kọ́ lé jáde nínú ayé ẹ̀ ni ó é ṣe kó má ba Àgbàlá Gabriel lórúkọ jẹ́ bó ṣe ń gba Àgbàlá Gabriel lórúkọ jẹ́ lẹ́nìí láàárín gbogbo àwọn èèyàn tí Àgbàlá Gabriel ti ń ṣe lóore èwo ló kàsì Àgbàlá Gabriel bíi ti mú ìdí nì báyìí ṣùgbọ́n nítorí wípé nígbà míì àwọn tá a pẹ́ra wa níránṣẹ́ Ọlọ́run ẹ jẹ́ ká máa kún nínú ẹ̀mí à ń gbìyànjú ni lóòótọ́ Ọlọ́run ló láṣẹ. ó ga ọ́ now over to wọn Muyideen. ọ̀rọ̀ lọ́rọ̀ yìí o. Muyideen ní ìsìn ó ti fi irú èèyàn tó já wọn. ẹ bá a ṣí ẹ bá a ṣí ẹ yẹ kó wọ gbòòrò. ṣùgbọ́n ohun tèmi kọ́ ń sọ ní ìsìn nígbà ẹ̀yìn àfọ́ àtẹwá ń pariwo lẹ́ni pé ẹ ṣẹ̀fẹ̀ mú Muyideen nígbà tí Àgbàlá Gabriel mú Muyideen kó nínú àbàṣà lẹ́yìn àfọ́ àkọ́jẹ́ sọ pé ẹ rí ṣùgbọ́n ìyẹn ò rí nígbà tó wà nínú àbàṣà yẹn kẹ́ ẹ lọ mú kúrò ẹ jẹ́ ká ṣiṣẹ́ tí Ọlọ́run máa fi sọ wá ní ẹ̀san rẹ̀ ẹ jẹ́ kí èmi àti yín àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì ẹ jẹ́ àjọ ṣiṣẹ́ tá a máa fi ní ẹ̀san oore níwájú ọlọ́run gbogbo èyí táwa ló pa ń ṣe ta fi múnú bí àròpá fi múnú ọlọ́run dùn bóyá inú bí ọlọ́run nobody knows my three plus three níwájú èmi àti ẹ̀ my be six but níwájú ọlọ́run it might be thirty three who knows kí la mọ̀ ta fi ń wọn ọlọ́run nobody knows now ẹ̀yin àfa kan wá sọ nísìn ẹ ó di mùsùlùmí ó jẹ́ kinní kan wọ́n ń gbẹ́jẹ̀ làmí àsílẹ́rùn wọ́n ń da fìlà sílẹ́rùn wọ́n ṣe wọ́n fún ní tẹ̀síbíù ẹ bẹ̀ mọ̀ wípé ìgbà tó wà nínú èrí tó wà nínú àbàṣà yẹn ẹ lọ mú kẹlẹ wọ̀ níjẹ̀ làmíà ẹ lọ mú kẹlẹ fún ní tẹ̀síbíù ìkọ́tẹ̀ ṣe nísìn ẹ̀ ń dìjọ ọ̀tẹ̀ láti fi oore láti fi ibi sún olóore ni ìgbédìde ọ̀tẹ̀ lélẹ́ mi ò fẹ́ sọ̀rọ̀ lórí prógrámù lórí ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n Yàyà Gàmbàrí ló yẹ kí n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí báyìí Yàyà Gàmbàrí olórí burúkú ọmọ ní ẹ o ọmọ tó fi ń gbé ọmọ ṣépè ní ẹ nínú ayé ṣùgbọ́n mò ń bọ̀ mi ò tí ì dé ìwọ ń sọ adúrú ọ̀rọ̀ yẹn sí mi wo mò ń bọ̀ ẹ̀yin mùsùlùmí yẹn ni mo ṣì ń bá sọ̀rọ̀ ẹni mú ìdíni nínú àbàṣà ẹni nínú ẹrẹ̀fọ̀ ẹ lọ mú bẹ́ẹ̀ o nígbà téèyàn wá lọ mú tó fọ́ mọ́ tó wá kọ́lé fún kò mọ̀ pọ́ ẹlẹ́dẹ̀ lòún kọ́lé fún kò mọ pẹ́lẹ́tẹ̀ lòún kọ́lé fún ìbàjẹ́ pé mú Àgbàlá Gabriel mọ́ pẹ́lẹ́tẹ̀ ní Muyideen ni kò ní kọ́lé fún kò ní ṣàánú ẹ ìbàjẹ́ pọ́ sí mọ̀ ìbàjẹ́ pé Àgbàlá Gabriel mọ́ ìpẹ́ ìyẹn àfa àkọ́ṣe wà ẹ̀yìn àfa àkọ́tẹ̀ ń sọ̀rọ̀ ní ìsìn ìbàjẹ́ pé okò àbí àfilẹ̀ fún yín ni ókè gbogbo ẹ̀yìn àfa àtẹ̀ ń pariwo yìí ní ìsìn mélòó mélòó ni àwọn tó dàbí Muyideen táyé wọn bàjẹ́ lójú títì yẹn tí ẹ̀ tí ìyáyé wọn tún ṣe lè ní. ẹ wá ẹ bá ẹ wá ọkọ wa ń bẹ ọ máa pè ọ báyìí ní ọ̀kín lórí tiktok àbórí facebook ni bọ̀bọ́ yẹn máa ń ké quran tọ́bọ̀ yẹn máa ń ké quran àti ìdíkẹ́ gbé ògùn ọmọ yẹn dìde lẹ́nìí àti ìdíkẹ́ dájọ́ sọ́run ọ̀run bọ̀bọ́ yẹn lẹ́nìí ọ̀pọ̀ bọ̀bọ́ yẹn ní ọ̀kín lórí social media yìí ni ṣèbí àpẹẹrẹ ọlọ́run wà lára ọ̀kí yẹn ju Muyideen lọ ẹ ṣe lọ ṣàánú ẹ̀ ṣùgbọ́n kárípà gbàlá Gabriel ló mú ọ̀kí yẹn sìn tó wẹ̀ mọ́ ẹ̀yin mùsùlùmí kan máa pariwo ẹ ṣe wá joyè olórí burúkú báyìí tó bá yẹ ẹ máa ní mo tún ṣépè. I don't know if I'm making a point ẹ bá bá mi comment ẹ má ẹ má fọ mi ò ní bú yín because now mi ò fẹ́ sọ̀rọ̀ lórí prógámù yìí àwọn kìrìsìtẹ́nì tí wà lèmi rí bá wípé àgbàlá Gabriel ó yẹ kó kọ́kọ́ mú ẹ̀mí búburú inú ayé Muyideen kúrò àìmú ẹ̀mí búburú inú ayé Muyideen kúrò òun ni Muyideen fi ń ṣe ohun tó ń ṣe lónìí tó fi mu jẹ àwọn àfáàdọ̀ pariwo lẹ́nu wọ́n ní Muyideen láti ọjọ́ ìlà wọ́n mọ̀ pé Muyideen lórúkọ rẹ̀ náà ah, ah, ah, ẹ jẹ́ ká ṣiṣẹ́ tó máa lóore níwájú Ọlọ́run ẹ wòyá òyà ọlọ́ṣà yẹn náà ìyàwó ló ṣàbí kí ni orúkọ yìí náà ẹ wòye náà tó pariwo nísìn ó ní ẹ̀yin àfa àfẹ́ ìdóhùn pa ẹ̀yin wò lẹ́gbẹ́ yìí èwo nínú ẹ̀yin àfa tẹ́tọ́ ìyá òòṣà <laughs> ẹ ti ẹ ti dárò báyìí o mo ẹ Yahya Gambari ó ti jẹ́ kí n fẹ́ kó ó ti fẹ́ fọ aṣọ ẹ̀yin àfa ìyá báyìí èwo nínú ẹ̀yin àfa yìí tẹ́ ẹ sọ wípé ẹ fẹ́ ṣe charity fún ìyá olóòṣà. tẹgbẹ igba igbá òòṣà lórí ìyá olóòṣà tẹ gbé àlùkùránì lé at the end of the day ẹ tún ti fi okó gba àlùkùránì dànù lọwọ ìyá olóòṣà èwo nínú ẹ̀yà àfáàyè. Yàyà Gàmbàrí tó bá kí n ṣe olórí burúkú ọmọ ó yá lọ èwo nínú àwọn àfáà yẹn èwo nínú ẹ̀yà àfáà yìí. fi ìtànjẹ àti èké gba igbá òòṣà lọ́wọ́ ìyá olóòṣà tẹgbẹ́ kùránì àti tẹ̀síbíù líle lọ́wọ́ ẹ sọ pé máa ṣí supamákẹ́tì fún ẹ ti tún fi okó gba kùránì kúrò lọ́wọ́ ẹ̀ báyìí ìyá olóòṣà ó dùn mí fún yín báyìí o torí wájú òṣè lọ báyìí ẹ̀yìn òṣè padà sí ẹ lè débi òòṣà kó òòṣà tó gbégbà ti fún yín pẹ́ dalẹ̀ ẹ̀hún ẹ jẹ́ ká máa ṣiṣẹ́ tó lóore nínú àwọn kan wà lójú títì tí wọ́n ń tọrọ oúnjẹ mọ̀ pé mùsùlùmí ni wọ́n wọ́n mọ kùránì kà àwọn kan wà lọ́dọ̀ ọlọ́dẹ ọ̀dọ̀ àfa ọlọ́dẹ ní ọjọ́ tẹ́ ń dìmọ́lẹ̀ bíi wèrè tẹ́ ń lọ ẹ ṣe lọ síbẹ̀ kí lọ ṣàánú wọn wọ́n nílò àánú yín ẹ má wọ́n ẹ má máa fi oore tákù oore tó bá ní pé kí ọlọ́run pín oore fún Àgbàlá tàbí ẹ̀yìn àfọ yìí Àgbàlá náà máa pín oore fún torí Àgbàlá Gabriel ló kọ́kọ́ rí Muyideen nínú àgbàsà nínú òfò nínú ìṣẹ́ àti òṣì tó wà ṣé Muyideen ka owó rí láyé ẹ̀ ni. Muyideen náà tó wọ́n sẹ́ndì owó sínú àkáǹtì olè ọ̀lẹ alápámáṣiṣẹ́ iṣẹ́ ọ̀lẹ ò lè tọ́lẹ̀ jẹ láíláí wàláì ó ti ń kábàámọ̀ nǹkan tó ṣe yìí he has been regretting ṣùgbọ́n ìwo nínú yín lẹ fi ẹ̀tàn lẹ fi gba ayọ̀ dànù lọ́wọ́ Muyideen torí mi ò fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Muyideen yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀. I don't want to talk. God bless you, my mommy. Olúfúnkẹ́ Bísí, God bless you, ma. Èwo nínú wọn now Because ẹ mọ̀, ọpọlọ wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni bí gbogbo wa ṣe máa ń sọ̀rọ̀ sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Làákàyè wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Because bí ọba kì í ṣe pàwọ̀ pípé nǹkan jẹ́ aláìlójútì kí ló ṣẹlẹ̀ náà náà? Kí ló ṣẹlẹ̀ jẹ́ ká ní sùúrù fúra wa? Àìmọye àwọn àwọn ọmọ ló wà ní ọjọ́ mọ́níyà Bódìjà Akínyẹlé ságbá ìdí òsì ìdí arẹ́rẹ́ mọ̀ kó bẹ̀rẹ̀. òróbò gbèsù mọ ògùnpá àwọn ìyàwó wọn ló wà ń bẹ tẹwọ pé mùsùlùmí ni wọn tí wọn yà yàkuyà ń bẹ ẹ ṣe ló máa mú wọn kẹ máa tún ayé wọn ṣe ó ṣe jẹ́ àwọn tí kìrìsìtẹ́nì bá ti bá yín rí tá a bá yín tọ́yé wọn ṣe lẹ́yìn tí wọ́n máa pariwo ẹ̀yin mùsùlùmí jẹ́ ká tẹ̀kẹ́ yìí fúnra wa o. Yàyà Gàmbàrí òun ló dá iná lẹ̀ o iná ọ̀dà ti ń jó wọnú kàbá yẹn mùsùlùmí báyìí ẹ̀ṣọ́ ara yìí o ẹ̀ṣọ́ ara yìí Yàyà Gàmbàrí Yàyà Gàmbàrí Yàyà Gàmbàrí. ẹnu ẹ̀wúrí lẹ̀ ẹ̀wúrí fífẹ́ náà. ẹnu ẹ báyìí náà ló máa fi pe ikú tó máa pa ẹ́ Yàyà Gàmbàrí kí tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí mo ní ọmọdé tó ní tó ń bá dàgbà orí ẹyẹlé lòun máa máa jẹ ni ó yí ẹyẹlé yẹn ò ní jẹ́ kọ́ ọmọ yẹn ó dàgbà. yàyà ẹ̀yin òbí yàyà ẹ̀ ń bójútó yàyà o kí ni déètì yìí ni. òtọ́ ló lè gbé ẹni gbé ẹni gbé ẹni tó tọ́ yàyà o. òtọ́ ni o hmm. ó tún ní àyájọ́ ní ìpàdé. mo ní sọ jù yẹn lọ tọ́kẹ́sì gbogbo ẹni tẹ́ ẹ̀ wọ́n ẹjẹ́wọ́ lórí ọ̀rọ̀ Muyideen ẹ fi Àgbàlá Gabriel lọ́rùn sílẹ̀ hmm? àwọn fọ́ọ̀sì Àgbàlá Gabriel àwọn tí Àgbàlá Gabriel yìí mọ̀ okay now for example bàbá tani muslim yìí bàbá kẹ́hùn gba gold àwọn káyìtì tí bàbá kẹ́hùn gba gold mọ̀ àwọn ni wọ́n máa ṣe oore fún bàbá kẹ́hùn gba gold àti fún àwọn tí wọ́n ń bẹ lábẹ́ bàbá Kéúgba Gold àbí bẹ́ẹ̀ kọ́ àwọn tí Àgbàlá Gabriel mọ̀ gẹ́gẹ́ bí olóore ní London l'Amẹ́ríkà àwọn ni wọ́n ń ṣe oore fún Àgbàlá Gabriel àti fún àwọn tí wọ́n wà lábẹ́ Àgbàlá Gabriel so nítorí ìdí èyí ilé tó wà nínú ọgbà Àgbàlá Gabriel tí wọ́n kọ́ fún Muyideen níwọ̀n ìgbà tí Muyideen ti sọ wípé òun ò fẹ́ gbé nínú ọgbà Édẹ́nì mọ́ òun fẹ́ padà sínú ayé kò pọ́síbù kò gbé nǹkan kan kúrò nínú ọgbà Édẹ́nì nítorí kò mú nǹkan kan wọ ọgbà Édẹ́nì ó gbọ́ kó jẹ́ irú ọlọ́mọ ìkẹ́mi ti ẹ̀ṣẹ́rú kó jẹ́ irú èèyàn kan tí wọ́n ń pè ní. ẹ̀yin fáǹsì Muyideen ẹ bá wa eh, wá ní sáà. àbí Gabriel ló lọ ṣe ẹrú àbí kó lọ ṣàtìpó. ọ̀rọ̀ ṣẹ́ni pé mo sọ fún gbà tí mo sọ fún yín lẹ́ẹ̀kan pé ẹ̀yin tẹ́ ní àníṣe pọ̀ ẹ̀yin tẹ́ ń sọ pé eh, àmọ̀rí àmọ̀rí èmi kọ́ ni mo wà nínú àwọn tó ń ṣe àwọn tó ń jà látàárọ̀ ẹ lọ́wọ́ àwọn tó ń jà mò ń bọ̀ jẹ́ kí n tún ló bá ń gbé ti Yàyà Gàmbàrí wá àwọn tó ń jà ẹ lọ bá wọn àtẹ̀mọ́bí tóun ti ń ṣe tv ti ó dà pé fan ló lò àbí pv ló ń lò ṣé tv ló ń lò ẹ̀yà gàbàrí wo ló ń lò náà ṣé ẹ̀yà fan tv ni tìmọ̀ èyí tó ń lò báyìí àtẹ̀wámọ̀ èyí tó lù mí ìdẹ̀fọ́ lò ẹ̀ so àfi tí n bá ṣẹlẹ̀ á ah, jẹ́ òun èyí tó ń lò náà àkọ́ ah, tí mo sọ fún yín nìyẹn pé ẹ̀yà gàbàrí gbàsgbò ókè ó dà pé òun lélẹ̀ ẹnìkan ló ṣe ẹ ẹnìkan ló ṣe ẹ bọ̀ ẹ jẹ́ kí n rò fóònù mi ni. lórí ọ̀pọ̀ yìí àti ìyàwó yìí wà á ṣe àgbàkọ. ṣé ń gbọ́. olórí burúkú ọmọ rẹ adaba ò níyàwó lé o. sọ̀rọ̀ ṣé ń gbọ́. ìwọ tó níyàwó lé tó fẹ́ máa sọ̀rọ̀ nípa ìyàwó sórí ẹ̀ dá àdàbà sórí. ṣé ń gbọ́. sórí ìyàwó lé. ìwọ tó ń sọ pé èmi kọ́ mo kọ́ ọ̀tẹ̀ wo lọ́gbọ́n lọ́dẹ̀ ń dókọ̀ torí nìyẹn tó ti ṣe. ṣé ń gbọ́ ìyẹn ní move on àwọn spíkà ló ń já yẹn àdàbà àti eh, kìnnìún màá tún pílẹ̀ ẹ máa gbọ́ o ṣé ń gbọ́ mi ẹ̀ṣẹ̀ mi tẹ̀ ní orí péjì ẹ̀bọ̀ mo rẹ́ni tó pọ̀ jù. àsọsọ sọsọ màmá olúṣọlá yìí tuntun bíbá yìí. kí ló ń ṣe ẹ́ náà ẹ jẹ́ kí n má pèlè ah ṣó pèlè ṣó pèlè olúṣọlá gbà yìí. fún lóúnjẹ ilé ìbùkún yẹn. àdúgbò ó ti àdàbà ẹ̀hẹ́n dáhùn kó sọ àdàbà. ọmọbìnrin yẹn kọ́ni lórí burúkú ìwọ àdàbà sórí yìí ìwọ gbogbo lórí burúkú ìwọ ẹlẹ́ni òfò ìwọ ẹlẹ́ni òṣì ìwọ ẹlẹ́ni àdánù stupidity lẹ́ni du ọmọ dios. àti àtẹ jẹ́ olóṣó àtẹ jẹ́ olóṣó èwo ni wọ́n rí fẹ́ láti jọ yàdàbà èwo ló rí fẹ́ eléyìí bú olóṣó kò wọlé fẹ́ torí òkòwò ni tọ́ba Eu! lórí ọ̀rọ̀ Muyideen àwọn lè ń bára wọn sí báyìí ọ̀rọ̀ tó ṣe bí wọn ọ̀rẹ́ bí ẹlẹ́bí ọ̀rẹ́ bí ẹlẹ́bí. yìí náà rí ọ̀rẹ́ mi ah, lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló ń ṣépè fúnra wọn báyìí o. ó wá rọrin mọ́mọ́dọ́mọ́ wọ́n ṣépè fún ìyàwó mi kí ni wọ́n ṣépè fún bùkún kò ní já fún ẹ kálọ́mọ́ ti ẹni àbí ìwọ̀ kọ̀ọ̀kan fún ẹ sórí títí ọba tí obìnrin ṣì tẹ̀lé mú ìdí lọ ṣì tẹ̀lé lọ ẹ̀ ẹ̀ tọmọbìnrin ló ní olórí burúkú gbogbo yín. ṣé ń gbọ́. àti wàdàbà sórí àtúnṣe lẹ́yìn ṣùṣù gbogbo ìpátá olórí burúkú ní gbogbo ìpapọ̀ kò ní yẹ gbogbo yín gbogbo pápátá ìgbọ́kọ́lẹ̀ ní òfò ìgbọ́kọ́lẹ̀ ní fúre ẹ bó yá wèrè. àyàfọ láíláí yẹ má ṣe fífọ gbogbo ìyẹn mọ láíláí yẹ láíláí yẹ má ṣe if not tí wàá jókòó tiẹ̀ láyọ̀ sẹ̀ ń bọ́ dàbà tí wàá jókòó tiẹ̀ tàbí ẹ máa ta thank you, oh, thank you, Jared. Uh, Sina Sadiq, happy birthday for me. I could have won bí ọ̀rọ̀ lẹ́ yẹn bá ṣí ẹ́ ṣí ẹ́ ṣí ẹ́ o. ọ̀rọ̀ lẹ́ yẹn o. ọ ẹ yẹn o o sọ ní ọ̀dà pé ní ẹjọ́ kò kẹ́ gbọ́rọ̀ dáadáa pé. ṣùgbọ́n ìdílé tọmọbìnrin ti wá ṣé tọmọbìnrin wa lọ sún under bridge ni ó yà wẹ̀rẹ̀ ni ṣé kó ibi tí Muyideen yìí lọ sọ́wọ́ bí tí Muyideen yìí lọ mhm. ẹ ẹ nkọ́mọbi ọmọbìnrin ọmọ kọ́kọ́ òní kò lẹ́nu yẹ kọ́kọ́ wa tẹ̀lé ọmọ kọ́kọ́ wa tẹ̀lé lọ kó máa lọ tẹ̀lé lọ jìyà ó ń ṣe é nígbà tí Muyideen fẹ́ ṣé Muyideen rí àwọ̀ yàrá rẹ̀ hmm? ṣé rí ni tọ́lẹ̀ ó sọ̀rọ̀ kan pé ṣé rí ló fẹ́ àbílà lọ rí ẹ̀ ti dàrú adaba adaba adaba adaba adaba adaba adaba adaba sioni sioni sioni okobo ni okobo spam ò lè dọ́mọ́ dọ́sítà ló lórí ọ̀rọ̀ Muyideen iná ń sí iye o àwọn abáwọn jà ń bí. ṣáà ọ̀rọ̀ Muyideen iná ń sí ẹ̀ ṣáà abáwọn jà. Mm-hmm. ṣàtì bẹ́ẹ̀. ilé yíyọ wàá tún bí di fámìlì tiẹ̀ ni máa ń fẹ́ díẹ̀ síta o ṣé iyọ̀ kan mo ṣe sọ yìí o iyọ̀ kan lásán mo ṣe sọ yìí yóò kọ́ ó lè kọ́ lẹ̀ ó lè ní ẹ̀dẹ́sì. Yeah, thank you for this year. Torí nǹkan tí màmá mi ò ní fọ́ lórí ẹ̀rọ, ó ti bá kárí ní máa sọ ni, ló ń fọ́. Confirm sọ, òkóbó ni ẹ́, sọ àwọn olè tọ́ ọmọ. Tẹ́lá sọ̀rọ̀, òkóbó ń dá sọ̀rọ̀, òkóbó ń dá sọ̀rọ̀. Òkóbó ń dá sọ̀rọ̀. Òkóbó ń dá sọ̀rọ̀, àwọn yàn sọ̀rọ̀, òkóbó náà jáde. Òkóbó náà sọ̀rọ̀. Àbí? Kọ́sùmọ̀ sọ fún yín dẹ̀ kan ẹni pé ọ̀rọ̀ ti kọjá bí gbogbo yín ṣe ń rò ẹ̀yin tẹ́ ń rò ọ̀rọ̀ ti kọjá ẹ̀ ọ̀rọ̀ ti kọjá lọ́hùn ọ̀rọ̀ ti kọjá gbọ̀ngbọ̀n bí gbogbo yín sọ pé ẹ̀dì mátà ọ̀rọ̀ yẹn ti kọjá ẹ̀ wàláì ẹ jẹ́ ká play ibi tí lọ́ọ̀yà ti bá lọ́ọ̀yà Fúlàní àwọn náà sọ̀rọ̀ sórí ẹ̀ mo sọ fún yín pé àwọn tán ní àmọ̀rí ọ̀rọ̀ ti kọjá gbogbo bẹ́ẹ̀ ṣe ń ròyìn òyà ó dà pé ibà ẹni ọjà òkò tó fi sọ. tí sheik alukunani pè wọlé lórí ọ̀rọ̀ Muyideen àti àwọn. ọ̀yà. Ah,